الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته asopẹ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì ní àtàwọn aráàlú àtàwọn sòhábà rẹ̀ ǹbẹ́ náà wọ́n bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbára mọ́sá fàánù èyí wa kó láìsàn kí àwọn mọ́sá máa dáàbòbò wa àwọn ọmọ wa tí wọ́n kó lọ́wọ́ tí wọ́n dà wọ́n lè láyé ọlọ́ọ̀ba lọ́fọ̀déra kà wọ́n ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba wa kúrẹ́sẹ̀ wa dì wá ọlọ́ọ̀ba kó sàwọn òbí wọn mọ́sá fún ní sùúrù ọlọ́ọ̀ba ọ̀là àti ti tìsìkàdíàní àti ti mandoni náà mọ́sá sànú wọn lọ́ọ̀bà sànú wọn lọ́ọ̀bà gbogbo àwọn ikú náà dákúbá sànú wọn lọ́ọ̀bà àwọn tó ń ṣiṣẹ́ wọn yìí dákun ọlọ́wọ́ bá arọ kan wọn kó jáwọ́ kó ń bẹ ọlọ́wọ́ ọlá Qur'anul Karim alhamdulillah tíra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ ní mustari ọ̀là abid bàbá wa àfáwa Muhammad bin Salih al ń kọ́ ọkọ̀ apá táǹkì ní hadith كما قاعد قال رسول الله صلى الله عليه وسلم سميت رسول الله صلى الله عليه وسلم àwọn tá a mà tá a wò lẹ́yìn náà ti kó gbogbo àwọn àdéhìsì àwọn tá a bá ti láyé náà bá ilé ilé ayé la ó di wa ibi tàbí ẹ̀ka láàárọ̀ ìlú tó pé atẹ̀bílẹ̀t atẹ̀bílẹ̀t dáńpé tẹ̀bílẹ̀t mọ̀dẹ́lẹ̀t ẹ̀dí máa تعريفه definition rẹ̀ afẹ́sẹ̀ láyé kí láńpẹ́ ní تعريفه wọn àti láńpẹ́ ní tẹ́sí fún wa àkàdámù ọ̀nà mélòó ló pín sí ìyàn tó pín sí lẹ́yìn náà tọ́ ìfọ̀tún nínú mọ̀dẹ́lẹ́sì afẹ́ sọ àwọn kan afẹ́ dákọ̀ àwọn kan nínú àwọn tó máa ń ṣe tẹ̀lé tó máa ń ṣe yíyọkọ̀ padà hukumu hadith mọ̀dẹ́lẹ́sì hadith ẹgbẹ́ mudallis lọ́gbà wa kí ni ipò rẹ̀ alágbájá lọ́gbà lè ti wà àmọ́ àwọn arìkọ́ wà náà mudallis sóòdì kí ni ipò rẹ̀ ó di eyín aláàkọ́ tààrífẹ̀ àtẹ̀dìlísù jágbé tẹ̀dìlís سياق الحديث بسند يوهم أنه أعلى مما كان عليه في الواقع كي يجي حديث كان ní ọ̀nà pẹ̀lú ìsinádì pẹ̀lú sọ́nà tó ẹgbẹ́ àwẹ̀ pé àá hadith àhàlà ọgá ó di ma mímà kánà alayhi fil waqi nípa àkàrí lọ kùtù báyìí a ní àwọn ìsinadi hali àti ìsinadi nàlẹ̀ a ní the golden chain of transmission lápẹjúwe hadith àbágbọ́ pé náà fẹ́ أقبل عبد zahabi gbogbo ní yìí síkà ni wọn ní ọmọ ilé abdullahi bin umar abdullahi bin umar anabi muhammad sallallahu alaihi wa ọmọ kékeré ní abdullahi jọ́gbọ́dọ̀ ọba rẹ̀ bàbá rẹ̀ Umar khalifa kejì ní Islam léwálé ànábì sọ pé àdìsí ọgá jù wọ́n pè àlàáàlà ìsinádì àlà àti wọn náà ìsinádì kan pé nazir ọ̀sẹ̀wálẹ̀ ọ̀sẹ̀wálẹ̀ ọ̀sẹ̀wálẹ̀ ọ̀sẹ̀wálẹ̀ bí àtibáwò tábì lọ́gbà wa ọ̀nà tó gbà lọ́wọ́ àtibáwò tábì ìmì ọ̀nàgbà lọ́wọ́ tábì ìtàbí ẹ̀gbà lọ́wọ́ tábì ìmì ọ̀nà ẹ̀jìn kó tó ọ̀dẹ́sìkà sílẹ̀

وينقسم إلى قسمين حديث مدلس كسر مجي تدليس الإسناد إما وان بالإسناد وتدليس الشيوخ إما وان بأعفاة الدعوة ويبقى ما أعفاة القوة أقول لك آه قلت الشيوخ تقدر أعفاة الطلو طلو طلو وما إلى ذلك فتدليس الإسناد سيعمل تسنيد بالتيل of transmission يروي عمن لقيه ما لم يسمع من قوله او يراه من فعله هنا الاسناد في اسناد باسناد بان يروي عمن لقيه او قد يلوتو ó tẹ̀lú ìgbà ló ń sọ àmá máa làmì ẹ̀sùn máa ò kò gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ nìkan ó lè ọ̀rọ̀ tí ọ̀pọ̀ lẹ́nu rẹ̀ nínú gbóló rẹ̀ àwòyàrá omi fi àbótó rí nínú iṣẹ́ rẹ̀ kọ́ wá mọ̀ pé lápájá sọ báyìí gbà báyìí àwọn àṣọ bẹ́ẹ̀ ni gbóò tọ́lọ́ pàdé àmọ́ àṣì tó sọ̀rọ̀ yẹn kò tún sí pẹ̀lú ẹ̀ àwọn ọ̀nà ọmọ aṣọ yẹra ọ̀mì àbórí mislo kọ́ọ̀l ìdíwọ̀n pé kálà rasulullah ìṣòro kálà umar bin khattab kálà abubakar siddiq àwọn fàlà abubakar رأيت رسول الله صلى الله عليه وسلم رأيت عمر بن الخطاب وما إلى ذلك أو عن فلان أبي لدب يولا أو عن فلان كبد الله وجاء تباي أو فعل أبو تباي وناوي ذلك لك بجوي آه طبعا كانوا طبعا السجود النوم على السجود طبعا كسر طبعا سجود النبي sùjúdù tìláwà bí sẹ́yìn Umar ibn Khattab radiyallahu anhu wá kí sọ́tún nájímì jọ sọ́tún nájímì oní sùjúdù nù ọlọ́rin mímbà ní ṣe kó bà lọ́ọ̀nù tó bá kí sọ́tún nájímì ní ààyè tó ní sùjúdù ó wá sọ̀kalẹ̀ lórí mímbà ó wá sùjúdù ó ní ó sọ̀kalẹ̀ lórí mímbà ó wá sùjúdù jọ́kẹ̀ ìjọ rẹ̀ kò tí kọ́kọ́ jù ó ti kírun ojúmọ̀ fún ọ ó bá ké the same sura nínú àwọn ááyà yẹn ọwọ́ sọ̀kalẹ̀ kò sọ jù wọ́n lọ kírun tó wà nínú níbi ẹ̀jọ́ mo kí irun ojúmọ̀ fún yín mo kí sọ́tò nájímì nígbà mo débi sáájídà mo sọ̀kalẹ̀ mo sọ jù òní mọ́ àmọ́ mọ́ tó ké the same àwọn ááyà yìí ni wàá sọ̀kà kí lọ́wọ́ mo fẹ́ pín mo fẹ́ kẹ́ ẹ̀rọ bọ́kẹ́ ẹ̀rọ pé kì í ṣe ọ̀ràn àyàn ni kì í ṣe ni ọ̀ràn àyàn ni kì máa wò pé bá ti ké súra tí o bá ti sojú òdì tó ti sáájú dànù ó ti tẹ̀ ara ọ̀ súnà ní ògbàládá ló fà lọ́gbọ́n fi ké fún ìdí ẹ̀jọ́ mo fi sojú òdì mo wá kí lónìí mi sojú òdì ó fi ẹ̀rí pé ẹni tí ó yìí wá ẹni tó rí ni فعلا عمر بن الخطاب كذا وكذا خذي أخدم عمر بن الخطاب يوم الجمعة فقرأ سورة النجم فلما وصل بالآيات الساجدة نزل فسجد لله سبحانه وتعالى أسمعني أني أريد أني رأيت عمر بن الخطاب أني <coughs> أني ورأيته في أسبوع قادم

kára ó ti mú ìsìnàdì yẹn ó ti gùn ní àwọn tó nínú àìsù yẹn áálí nì ó ti yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa náà ọ̀sẹ̀ tó ní sòṣì rẹ̀ o níbi ìfowópamọ́ àwọn afẹ́ àrẹ̀kámá bí mọ́ àwọn afẹ́ àti ìdáfà rẹ̀ sínú ẹ̀ àdìsánmà ráàwì ṣe àkó kó fún àfẹ́ rẹ̀ lóko kó pé lóko

àìsànmì ráwí àṣẹ àhòkó pé ó kọ àfá rẹ̀ àwọn ẹ̀sífò obìnrin ma dáhàrà bí àbíkọ́ kú sífà rẹ̀ ló tí ọ̀nà pẹ̀lú ẹ̀ sáà pàpẹ́ pàpẹ́ kọ́ akọ́kọ́ gba àdìsí wọ́n gbọ́ òun gba àdìsí ọ̀rẹ́ tó kéré sí òun lọ́jọ́ orí àbí nígbà àbí nígbà Islam ó yẹ yín wà á má lè yẹgbónú náàsù káfíńtà tó ṣe yóò rẹ̀ àbí gbọ́dọ̀ fẹ́ káwọn yẹn lọ́gbẹ́ àpá àwọn àpá òun pọ̀ ẹnì kan náà ni ó pè ní àbó Yusuf àbó kàdújà nìkan ó pè ní Yusuf bàkà nìkan ẹnì pé àwọn yẹn ti sínú ẹnì kan ó kọ́ sáà mọ̀ pé ẹnì kan ni ni wí ó ti yé náà. فلا يحب أن يدع الوعد عما دون الله وإما لغيرهما من المقاصد أبيب الله ويرمي إنه تبع لرو نمبر 3 أتبع 4 المدلسون أو كثيرون وقو أو توما نوا وانتما تدليس بو وفيهم ضعفاء وثقات الله أكبر أو جنب عديد wọ́n ti mùdẹ́lì tó pọ̀ aláwọn tí wọ́n lẹ́nu wọn aláwọn tí wọ́n wà pẹ́tìkà nù wọn afẹ́ pẹ́tìkà kí ló mú láti ṣe hadithi tẹ̀dílì hadithi òun náà ni pé irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ a máa gbọ́ kọ́ asad basiri sikẹ̀t náà wọn tábìlì tó gbà sẹ́yìn náà àlè àmọ́ lásìkò Marwan ọba Marwan mo ì fẹ́ gbọ́n kankan pa sẹ́ẹ̀dì náà rẹ̀ mo ì fẹ́ gbọ́n kankan pa sẹ́ẹ̀dì náà rẹ̀ so asan bá ti bá bẹ́ sọ̀rọ̀ sẹ́ẹ̀dì náà rẹ̀ sọ kọ́ wa ń sọ pé an Ali bin Abi Talib bí ká ní kálá Rasulullah sallallahu alayhi wa sallam yóò fò isbi hadith mursal ẹni dẹ́ni sikari kò lè kúrò mọ́ so hadith yẹn sikari síyáàsì alọ́fà tó kọ́ wọn pé ìyálé tí òun tó ń bá dákọ̀ àlìbí eh, nàbí tàlí ó di yé wa síyáàsì àyẹ̀ wa ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa. نعم المدلسون كثير وبهم ضعفاء وثقات كحسن بصري ولا لا فاهم واحد غير يعفاء وحسن بصري مصطفى بين وصحابه او من وفقلاجه tí abubakar jori wọn abubakar umar usman àti ali iná àwọn tàbíyìn náà àwọn mẹ́rin lọ́kọ́ fúlàní wọ́n náà ni owó ìsùkọ́rọ́ ní àti umar bin abdulaziz amir mumini umar bin abdulaziz àti tani àti sa'id bin musayyib àti hasan basri ó di wa wọn ò mẹ́tò ju àwọn àwọn fámi gbẹ hasan basri lọ́gà àwọn onígbẹ́wò umar bin abdulaziz umar mẹ́rin lagbari ọlọ́mọba àkẹwọn náà وعميد الطويل وسليمان بن مروان الأعمش ومحمد ابن إسحاق والوليد بن مسلم وقد رتب رتبهم الحافظ في خمسة مراتب هذا داك أيوانه أفاوى إمام عسقلاني رحمه الله أقول واسيكو بي أقول وسلم عنه position wọn wọ́n ti jura wọn lọ wọ́n الحافظ إلى خمسة مراتب إلى خمسة مراتب على الأولى على هو مرتب على أقو ما لم يوصف به إلا نادرا هذا هو هيك بالمدلس أكوكا نادرا أكوكا يا بن السعيد قبل يحيى بن السعيد الثانية آكل من اهتمل رحمة تدليس أو عفاء فرامات تدليس سوري رموان وخرجوا له في الصحيح وامر يوا من الصحيح بيرى بس المتفوانين àwọn òwe ọdún kò fi tẹ̀blíz àmọ́ àfarama tó ló nídìí àmọ́ tó fi bàrọ̀ tó fi tẹ̀blíz bí ìmọ̀ àmàtì ìdúgbà síwájú nínú mà ìmọ̀ àmà àtàǹbà sí rọ̀ kílì láti tẹ̀blíz fi jáde ọwọ́n àwọn ìtẹ̀blíz wọn tó fi jáde bí kẹrin ọ̀rọ̀ ọ̀rọ̀ alìbìkẹrin àbára lómi yóò bu yá elizabeth ka sufyan al-thawri gẹ́gẹ́ bí àfáwà sufyan al-thawri aw kana la yazallu illa fi thiq an thiqa àbí kìí ṣe tẹ̀lísì àti tọ́pẹ́ ọ̀dọ́ thiqa náà lòun náà ti mọ́rọ̀ ẹ̀ wá ó di wa ka sufyan ibn uyayna àti sufyan bin uyayna ó yé wa bí asálìta من أكثر من المتلمس من التدليس غير تقييد مقيد تقييد منقيد للاستقاء أجل بي تدليس يقول ويتوى من يوم بلوري عم السكة لك كأبي كأبي كأبي زبير المكي يبي أبي زبير المكي الرابع الكريم من كان أكثر تدليس في الضعفاء لا بيعمل تدليس بيعمل ثم الليل kọ́ni lọ́gbọ́n pọ̀ gbàdí ilẹ̀kùn wa ní fẹ́ mú tóun yẹn wá ló kọ́ tá a máa pẹ́lú ẹ̀ kò mọ̀ jẹ́ àhìlà báwọn tá a máa tá a máa wọn rárá majhul ka bakéyà tún bakéyà tí ibn wàlígé bakéyà mọ̀ wà kọ́lẹ́dì. الخامس عليك عمره من دم من, من دم إليه ضعف bí amr akhar sọ pé ọ̀rọ̀ míì lọ́wọ́ ń pa nígbò míì sọ ah, ni pé da'if ka abdullahi bin luhayya gẹ́gẹ́ bí abdullahi bin luhayya àwọn wọ̀nyí a máa kò tó ń kálukú abágbọ́ pé tẹ̀lísì hasan bakari ni a máa fi síkà ah, ah, ní. وحديث مدلس sẹ́rí àríkà gbọ́mù tó ń sọ gbà wá bẹ́ẹ̀rẹ̀ mọ̀kúbọ̀lù àní gbà wọlé ilà ayẹ̀kọ́ na síkà lọ́gbẹ́ síkà níbi kíni bí àtàwọn asan basiri oyè sọ̀rọ̀ ha bí akọ̀wé ìmùbà sára lọ́gbẹ́ direct láti bá ọ̀rọ̀ ẹ̀ wọlé direct pé ilẹ̀ àmà yòókù rẹ̀ dọ̀ àìfù ni àmà rọwà ànùhù tí wọ́n tó pẹ̀lú gbàwọ̀ أو رأيته يفعل بمريد سباي أو حدثني ونحوه أبوصف من باي أتبع باله كأن ولكن ما جاء في صحيح بخاري بيجي أميت وأن صحيح بخاري والمسلم صحيح مسلم بصيغة التدليس سبي السكات قالوا بولو في وتجي وقع ما لولا سكان مدلسين فمقبول أبا وليه تلقى الأمة تبع بقبو الأمة فرما لما جاء فيهما تبع المحارج مسلم بقبول من غير تفصيل فلو ولد كان شرع إلى الأعراض ما تتوقف بعد بابا أن يقولني دينية فتاكينية والله تعالى عالم إليني على إنبا تبليس أتي مدلس قلت لكي يواجبات سرعيه له أبا صورة كني مضطرب أوديوه صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ọlọ́run àwọn afáwọn èèyàn lọ́kọ̀ bá àtàwọn ẹlẹ́sìn mo tọ́rí ìgbàwẹ́ bọ́ sí ibi galloping gallop ọ̀nà tí ó smooth ìsinẹ́ẹ̀lì yẹn ní galloping nú kò smooth ló ń pèrè kí ni mo tọ́rí àbí ìtìrọ àbá ó dí ìwà ọlọ́mọsá gbogbo ẹ̀ afá tó ọlọ́kọ̀ bá àtàwọn ẹlẹ́sìn rẹ̀ náà wa alaikum salaam kula agbawọlẹ ta buhari ne gurgurar ya tako ta buhari ta musulmi matako gbàgbé ìtàn ló mọ̀ fara wọn mọ́ni ya àyà ṣáàzù òjàpamọ́ ìtàn ló mọ̀ fara mọ́ wa wallahu tó ní wa rú basiri ìmọ̀ sí títí àmọ́ àmàdíyà bí àmàdíyà àmàdíyà ó ti oníbèrè wọ́n ní kí ọlọ́ọ̀bá wa sàlékún ìmọ̀ yín kí ọlọ́ọ̀bá ti ẹ̀mí gbogbo àtàlàfíà láti ẹ̀rọ àwọn láti járí àti ẹ̀rọ jẹ́ ìyá lè mọ̀ ta ìyá tó lọ sí ìjọba ìwò bíẹ́sì ìjọba ìwò àti ìyọ̀dẹ̀ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ fún ṣe ìgbà. kò yẹ ma èèmọ̀ tàbíyá tọ̀ kò yẹ kí èèmọ̀ tàbíyá iṣẹ́ tó ń tẹ̀ torí gbogbo àwọn afẹ́ àparọ̀gbọ̀ pé haram síyá oye haram síyá afẹ́ afọ àwọn afọ àbá àwọn afẹ́ àdìyàn lágbàjọ Misiri so wọ́n wá ń gbe fún ẹ pé ọlọ́run bá haram ẹ má haram ìjìyà haram kò na nẹ́ẹ̀sì kankan ní kùrán tó haram àfáà tí wọ́n bá ṣe muhawira o siga haram ni òun mọ̀ gbogbo ṣe mu sìgá yìí olùfẹ́ mu sìgá ń jọkàn kọ́mọ rẹ̀ wá dóòtì ọ̀ kọ́mọ rẹ̀ wá dóòtì ọwọ́ akọ ọwọ́ agbèrè ọmọ rẹ lọ́wọ́ oníbẹ̀ ẹ̀ ọmọ tó bá ń jẹ swíìtì àbọ̀ máa ń jẹ òkèlè àbọ̀ máa ń mọ̀sán ó lè fọ́mọ rẹ àbẹ̀rẹ̀ lè fọ́mọ rẹ oníwùtì ọ̀sán swíìtì kankan ẹ̀yìn báàtì ó ní tó ọmọ ẹgbẹ́ kí ni khabaid khabaid ìdọ̀tí ni ìbàjẹ́ ni ẹ̀ ó ní kí fẹ́ bàtà lè mẹ́ ó ní ọ̀ka Kùránì nígbà tí ọlọ́run bá ń sọ fún wa nù sọ́tún araf ọlọ́run ni ọ̀yọ̀ ṣílù láwọn tọ̀yìbáàt ọlọ́run ni mo ṣe àwọn tọ̀yìbáàt àwọn tó pà píọ̀ mo ṣe ní halal fún wa ọ̀yọ̀ harry ma alayhim khaba'i gbogbo tí ó bá bí khaba'i haram gbogbo àgbáyé ti gbà kó làwọn sìgá gan gbà pé sìgá ẹ̀dọ́rù nafs ìgbẹ́ khabíìsì ní kó pàlà báyà wọ́n máa kọ́ sí láì pé kan قولي حفيظ سؤال يقول ومن يحلل لكم الطيبات ويحرم عليكم الخطايا أسلوكم مثل أفاين قرآن تبتغل سبب وإجوان ما شيء سبب قولي يوا so ìjà ọ̀rẹ́ kí n máa ta ọ̀rẹ́ kí n máa tẹ́lẹ̀ tó ń ṣe ìjà ọlọ́wọ́ tí wọ́n dáhùn fún àti pàtàwá yìí ẹ̀rẹ̀ ní ti gbangba wọ́n yìí nígbà tó sì ń ga wọ́n ti máa mú o àmọ́ ò lè ríra gbangba bí àti bóti bá máa ra mineral tó ti máa ra kankan yẹn ó lè jẹ àwọn tó máa bí àwọn tó ń ta nǹkan tí ọjà tó máa fún wọn fún wọn pamọ́ náà wọn ta ó dé wa ó lá òjà ara nàdàm. oníbèrè ilé wọn ní asalaamu aleykum. waaleykum salaam. wọn ní ẹ dákun sí ẹsẹ wà ń bẹ kí ọkọ èèyàn wà pẹ̀lú ìyáálé lásìkò àtúbà wa tó fóun wa lọ kalẹ̀kùn mọ́ wọn lórí ìṣe kí ẹ̀sẹ̀ ni àbí ṣe a lè pè ní ohun gbòòrò. ó wà lọ́wọ́ àníyàn rẹ̀ ẹ̀kọ́ àníyàn rẹ̀ bí wọ́n fi ọgbọ́n bàbá mi ta sùpá ìnámọ̀lá àmàlù nìyẹn. ẹ̀kọ́ àníyàn rẹ̀ pé àwọn eléyìí ra ìjọba ìfẹ́díjẹ́ yọ pé àwọn obìnrin oríṣiríṣi àgùn wọn kọ́lẹ́ ẹ̀ka bẹ ibi gíga ìgbókòó sójà òun ni olórí tààrẹ́tẹ̀ gbogbo àwọn ìmọ̀ àwọn imam ti àwọn sójà brigadier habib ọ̀rẹ́ wa ni wọ́n wà ní nba nígbà tó wà ní kọ́lẹ̀ kó tó wá gbé lọ sí àbújá wọ́n lọ sí dàrẹ́tọ̀ àwọn imam obìnrin gbọ́dọ̀ fẹ́ ìyàwó wà lọ́dọ̀ ìyàwó kejì mọ́ yóò máa wọ́n máa tọ́jú rẹ̀ kó mọ̀ tọ́jú ìyàwó ní ọdún mọ̀ ìyàgbẹ́ bí kó mọ̀ bí kó fi tó méjì lọ́dọ̀ ìyá ìyàwó ìdí ọmọ sí ìyàlẹ́ ọmọ tí wọ́n lọ́dọ̀ ìyá ìyàlẹ́ ní dáàrẹ̀ àárọ̀ ìyà ìyàwó rẹ̀ ló wá fura dé ọ̀gá ẹ̀ fura dé ẹ̀jẹ̀ ẹ̀dá ṣùgbọ́n wa tó máa ń tẹ̀lé gbogbo ara wọn ọ̀dà wọ́n ti wà nínú ilé náà ní ara rẹ̀ yá yóò wá kan kó ara wọn ya ẹ má dàá ló nígbà tó yá tó fẹ́ wọn wá kan ní ọ̀dà ló wọ́n ti ṣe egú túngánì ó di so tí ìyàwó ẹ bá ní láti ẹ dáadáa tó bá lè bí wọn fún kólébà àkẹwọn àṣùbà sàmúlò mẹ tó ti dáa náà ni ó di kólébà tàájú ni wọ́n dáadáa kó bèrè dáadáa máa di ọkọ̀ láti kí tàájú ọ̀dọ́ ẹ bá ní àìpé ẹ̀yìn ẹ̀ nígbàdùn ara yìí ìmọ̀ ti tọ́pù yìí pẹ̀lú wàhálà nílé ìyọ̀dà wọn láwọ sára náà. ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní fọ́múlà táwọn ń lò ní pé bí ọkọ bá fún ọ̀dọ̀ ìyálé lónìí yóò fún ọ̀dọ̀ ìyàwó lọ́jọ́ kejì so one day on one day off so ọkọ wa sùn ọ̀dọ̀ ìyálé láti ló sùn. lẹ́yìn tí dọ́kọ̀ pẹ̀lú ìdí ọ kí lọ́kàn ó rí báyìí. Ìjọba ìjọba ọ̀. Lọ́sí kọ̀ sí ẹnu, lọ́bọ́lọ́. Ọkọ sun ọ̀dọ̀ yálé mọ́júmọ́ àárọ̀ ọjọ́ kejì yálé wá travel ó lo ọjọ́ mẹ́ta níbi tó lọ. Nígbà tí yálé wá dé, ọkọ wá ní ọ̀dọ̀ yálé lòun padà sí. Òun tún wá lo ọjọ́ méjì láti balance ọjọ́ mẹ́ta tí ìyálé ti travel so ìbéèrè wọn bẹ̀ ni pé ẹ dákun ṣé eléyìí tó tọ́. ọtọ́ uh, kò sọ ìjọba yìí pé wọ́n ní alimusulimu náà aṣọ òkè sọ pé ṣẹ́ẹ̀tì wọn yóò lè fẹ́ ìyàwó kẹ̀kẹ́ wọlé tuntun ojú ọkọ̀ tó máa lọ lọ́dọ̀ rẹ̀ ẹni bá sáàbù mọ́n gáàbà dábàá ẹni bá ti sáàbù ọjọ́ bá sílẹ̀ ṣẹ́ẹ̀tì rẹ̀ kíni ṣẹ́ẹ̀tì rẹ̀ bí lẹ́kẹ̀ẹ́. Eh, bonus honey lọ́ọ̀kì rẹ̀ ó fi ó ti bọ́lá nù ọ̀rì ẹ̀mọ́nùgá bá dábàá àbò àtà níta afẹ́ni pé ẹni tó bá ṣáàbù iye tó bá fi ṣáàbù bá bí ẹ̀sán ó lè ṣẹlẹ̀ ṣẹ́ ní ọ̀gbẹ̀ tó ṣe ṣe lórí wà ní àwọn bàwọn láì mú kún àdísáì lára wọn òṣìṣẹ́ kó bá àdísáì bẹ́ẹ̀ lè wọ́n sáwọ́ kẹ̀kẹ́ obi ẹnìkan bí lọ́ọ̀bì sísà kan bí lọ́ọ̀bì pé sísè àárẹ̀ rẹ̀ ọ̀rọ̀ burúkú ìyáálé rẹ̀ dáàbò wọ́n wá ń sọ fún kọ́kọ́ tó gbúra fún un ilé tó bá kù yóò lọ sùn yàrá rẹ̀ kó làbí òsì lé. wúrà àbàkí kò ní tó kọ́kọ́ lórí ìbà tí o fẹ́ kí n máa lé sí àti káwọn bàbá ìkọlù kó máa dá wàhálà rẹ̀ fúnra yín àjẹgbé ah, wà ní ẹgbẹ́ àbúkọ́ ìrọ̀dá sí ìgbé ah, ọlọ́run kó dànù wa ó ní wa ó ní kó búra fún pé tí wọ́n bá ti ní ìyá yóò máa dá sóhun nínú yàrá mo ní yóò máa dìbò bí lòlù ó di ẹni wọn yàrá ọmọ tó àwọn kan ní ìrẹsì ìṣòro tún nìyẹn rẹ ẹ̀jẹ̀ sí pẹ̀lú ẹ̀jẹ̀ pàṣẹ àrùn òun tó àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbà pé mọ̀ ọ́ lórí kọ̀ọ̀kan tó àwọn tó láti ń tẹ́jú àmì rẹ̀ wọ́n ti dé kẹta sí ọ̀run tẹ̀sí ìpinnu tí màá ti ń lé wà lọ́dọ̀ ọ wà ní ìyá rẹ̀ ní ìyàwó ni wọ́n lá ó dára rẹ̀. kòkò dídì pé yóò mọ̀ tán. kí ni yóò mọ̀ tán dáa ọdún ẹni tí ní ẹ̀bẹ̀. ọ̀wọ̀ wọ́n ti sọ̀rọ̀ àgbà a fẹ́ yàwó tí a fẹ́ yàwó dọ́gbẹ́ ọmọge nínú ṣẹ̀ríà olùsẹ́mú ní ìsìnkú rẹ̀ kàtó pín wọn lápá délébọ̀ ní three days ayé ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ pa rẹ̀ ẹgbẹ́ ìmúra àwọn arábí alẹ́yìn òsèré lè lára sọ wọ́n náà ní pé nísìnyí èèyàn tí a mú lòdì wọn lòdì márùn ọ̀rọ̀dọ̀ ìyàwó wọ́n á ní bí márùn yẹn ti tó bí àmọ́jọ́ méjì tó méjì ìbílẹ̀ lẹ́ka tó ju rẹ̀ tó ju márùn tó ju rẹ̀ ó ní gbọ́dọ̀ sàpọ̀ three days ọ̀wá ló kú tó máa ń rọlẹ̀ lódodo ẹ̀ lóbi tó sáwò tó méjì náà lọ́dọ̀ ẹ̀ ọ̀pọ̀ àtúndẹ̀ yìí lọ́ba ló máa tọ̀